ẹ ṣé mọ mọ mọ ń bọ síre ni à ń gbà tètè pé mi àti ọtí jọmọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí ló wà ń bẹ èèyàn kan náà kan ṣọlá mo ti máa kìlọ̀ fún ẹ nínú ilé yìí ah, ah, orí ẹ burú ni àdìsá kí ló máa wọ orí ẹ lọ ṣé mi ò sì máa wọ nínú ilé yìí kí ló dé wọn lọ fẹ́ wá gbà mí nídìí irú nọ́sẹ̀nsì oṣù ìwọ kí ni kúkú àdán yóò ṣì irú nọ́sẹ̀nsì oṣù wo nìyẹn èwo ni wèrè tó padà ìfidó ń ṣiṣẹ́ nínú ilé kan náà yẹn wá ní pé kò má mọ ẹgbẹ́ ẹ mọ́. kí ni kí ni kí ló ṣẹlẹ̀. Hmm. ibi ló wà òǹtàmí oge èsì wàhálà wọn gbé kaná tí jóná ó tún kò dẹ̀ mọ̀ pé ṣẹlẹ̀ ti tán bí báyìí. Ah, ọ̀gá ni. yes ma yes ma. Legal, é mamãe. Legal, é mamãe. Legal, é mamãe. Legal, mamãe. ẹ káàbọ̀ salaam aleykum ẹ káàbọ̀ yes ma. jọ nonsense wo ló ń bá àwọn co-worker perform lẹ́ẹ̀kan yẹn ná. ẹ irọ́ mo mo mo ẹ mo fọ fìlà mi tẹ́lẹ̀ fìlà yìí ó wá fẹ́ bọ́ sí inú compound kejì ni ló jẹ́ kí n pẹ́ kí n tó wá sí gate. astagafurula adisa ṣùgbọ́n pé ó fẹ́ mú mi ṣe ọlọ́run ọba. ẹ má bínú. ó dẹ̀ máa bẹ́tà kó má tì mí ṣe nǹkan tí ò yẹ kí n ṣe o tó bá mọ̀ pé iṣẹ́ ti sú ẹjọ́ nítorí ọlọ́run ò dẹ̀ sọ ká gbẹ lómi. irọ́ ohun tí resemble mi o. oṣù ọ̀pẹ o ah application. ok. Mm, mo sì ń ṣiṣẹ́ pẹ̀lú yín. ẹ ra mọ̀ ẹ ká mọ̀. sẹ̀rí hmm. mọ̀ ti sẹ̀mí o sẹ̀rí lórí pé kí ni mo kàn táàpù ìdílé kan ó fún mi ní akọgbájú tó márùn-ún nǹkan kó bomi ni nǹkan kó gbogbo ẹ̀bùn mi báyìí ni lórí pé mo táàpù ìdílé kan tí máa gbọ́ láyà ńkọ́ báyà wọn lè dáa yẹn ń bá yàn jà lẹ́dàá mi wà ní dáa kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ pọ̀ mo ti bá ọ sọ tẹ́lẹ̀ ṣèbó sì ló ń rò ní nígbà tí ṣe pé o sọ fún mi pé ọgbà. kí Sherifat ìjọ torí Ọlọ́run how many times ni mo ti sọ fún ẹ wípé. darling baby ṣe bí wọn kí ló ṣe kí ló ṣẹlẹ̀. Same story? Same, same story. Oh. Ṣé kìí ṣe pé o ò contract yẹn Yes. Again? Ah, oh, darling, ìwọ ló kàn dààmú ara ẹ̀. Mo ti sọ fún ẹ pé o ní ìdàtí stress ara mọ́. Gbogbo nǹkan tí mo ní, ìwọ náà ló ní. Àbí nǹkan tí àwọn bá ní ọkọ náà ló ní nàá. I know, but ó yẹ kí mi ò you know that mi man ń sọ nǹkan kan fún mi kó tó di pé wọ́n kú wọ́n ní ọkùnrin tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń jí láàárọ̀ pé ilẹ̀ ti mọ́ tí ò mọ̀ wípé ọmọkùnrin máa ń jí fúnra lára ẹ̀ láti ọ́zù ni wọn náà ti ṣorí rẹ ọwọ́ Ọlọ́run ló wà mi fẹ́ school I mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú owó you want to walk? you can never be like that. Ah. what are you saying. Because the money won't ìwọ ló ní pé kí mi ló máa ṣe kí mi ló máa ṣe. ṣé wàá ṣiṣẹ́ wàá ṣiṣẹ́ bọ́ máa stress ara ẹ mọ́ ṣó ti gbọ́. ọ̀rọ̀ ilé ayé mi ti sú pátápátá ó ti ń dàbí ìgbà tó jẹ́ pé mo ṣọlọ́run kí ló dé gbogbo ẹgbẹ́ mi tayọ ṣe tán ní skul lọ́ọ́ ti rí iṣẹ́ tó yẹ pé ìyá wọn ti ń jẹun wọn wáì títẹ̀ mi wá rí báyìí wáì kí ni mo ṣe fọlọ́hún gan mi ìbọn mi ìbọn kí lẹ́sẹ̀ mi tí bá mọ̀ kan tí mo ṣe fọlọ́hún kọ́ sọ fún mi kí n sọ fún pé dadi god ẹ má bínú kéèké ṣàánú. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn má sọ̀rọ̀ òdì sọ lọ́hùn ọlọ́hùn ò kì í fẹ́ kéèyàn sọ̀rọ̀ òdì sí òun ẹ́ ò ṣe nǹkan kan ìgbà tí àsìkò ẹ bá tó kò sẹ́ni tó lè yẹ ẹ lọ́wọ́ wò ah ó sì máa lọ́lá ó máa lọ́lá lágbára ọlọ́run ó máa ríṣẹ́ alálùbáríkà ó sì ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni àwọn ò ní sí mọ̀ láéláé. gbogbo àdúrà tọkùnrin máa ń gbà ni pé kó fẹ́yàwó kó jẹ́ pé òun ló máa fúnyàwó ẹ̀ lówó kó jẹ́ pé ìyàwó ló máa fúnyàn lówó tí wàá pẹ́ lọ pé ọmọ àwa yẹn bóyá olú ẹ̀gùn bá ti commit suicide by now. wọ́n yọ pé ló pé mo lọ́mọ my God sent. níta ni. àwa ni màá. Peter Gbede hmm. Daniel mo pé mo ti sọ fún ẹ pé o lè fẹ́ àwa yẹn kò ń ṣe tó lè fi ṣèyàwó rárá kò sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀nà ò sí ń bẹ̀ rárá. <laughs> màámi èmi náà dẹ̀ máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé ọ̀rẹ́ mi àtàwa ó dàbí ìgbín àti karahun ni ṣé wọn pé wọn ò lè yára wọn tí ìgbín bá fa ìkarahun á tẹ̀lé lọ́rẹ́ mi àtàwa. níwájú mi ló ti ń sọ yẹn <laughs> ó dà kò burú tí ẹ̀yin bá wá ní ìgbín bá fa ìkara wọn àtẹ̀lé lẹ́yìn méjèèjì èmi wá yà yín oníkálukú dúró láàyè ẹ̀ ó ah, ah. mọ̀ pomi nínú ìjọ ni èmi ó dídì ìyá ìjọ bíbélì mi ni mo gbójúlé kò dẹ̀ kúrò lọ́wọ́ mi. Mm Jésù ò kúrò lẹ́nu mi. Your religion has nothing to do with your love it has nothing to do with your relationship. ó dùn ó ní nǹkan ṣe lọ́dọ̀ tèmi o. ẹ ń pè àwa àwa àwa àwa mùsùlùmí nìyà àwa wù ló ń jẹ́ o ò lè fẹ́ o jẹ́ kó lọ fẹ́ mùsùlùmí ẹgbẹ́. ìwọ náà lọ wá kristẹni ẹgbẹ́ ẹ o ò lè fẹ́ o ò lè fẹ́ o. ẹ má bínú pé mo jágbe mọ́ yín mi kì í láì kí máa jágbe mọ́ ìyá tó bí mi lọ́mọ. Eh, but mo ń sọ fún yín pé ọ̀rọ̀ àwa àtèmi eh, ẹ má dà sí mọ́ kí rágímẹ́ǹtì má bàa máa wáyé ní gbogbo but tó bá jẹ́ torí wíwá bí mi tẹ́ ń rí mi tàjọ́ ń sọ̀rọ̀ látúnṣe jọ ń sọ̀rọ̀ lọ síbẹ̀ maybe ma stop láti máa wá bímọ mi fẹ́ bóyá mi lẹ́nu i want to do that in my life. ṣùgbọ́n ọ̀rọ̀ wo ló ń sọ yìí ọ̀rọ̀ wo ló ń sọ yìí. ọ̀rẹ́ mi àtàwa mà. àwa ló ń sọ ó dẹ̀ mi ò fẹ́ o bẹ́ẹ̀ ni. ó dà ma, ó dà ma. ó dà mà. daniel daniel ó kú ọwájú mi. ó dà mà o. daniel torí ọ̀rọ̀ àwáwù ló ṣe kú ọwájú mi. Oh. ó ti yé mi iná ilé lọ́mọ ẹranko ẹ̀ máa padà yá gbẹ̀yìn tèmi ló máa ṣe. Hey, Nice. Oh, o tiẹ̀ ti gba play number sí Very beautiful. Congratulations. Wow. Nice interior. This is great. <laughs> Congratulations. Oh, notice in Kankan. Yeah. Oh, but notice. No, ṣé ìwọ You Èyí tọ́lá ń a má ṣe bẹ́ẹ̀ náà tó bá jẹrẹ kó stop ẹ̀ ọdún ta ló ti gba kọ́kọ́rọ́ mọ́tò lọ dá padà fún ni mọ́tò ilé ìlú rà ṣé o ti rọra ẹ pin ni má rọra ẹ pin láàrin ìṣẹ́jú kan tálákà lè dé lówó èyí tó lọ ń lo àwa láti ṣe fún mi ni. ó bọ́ ọ́. okay má ti di wèrè má ti di relax relax relax tiẹ̀ náà ń bọ̀ tó bá máa dé kò ń ṣe reacting ló máa fún o wàá fara balẹ̀ ni o o ṣáà rí pé tèmi ti yàtọ̀ ń sìn ok mo yín sọ̀rọ̀ ti yàtọ̀. a wà lóra ẹni fún àwa lọ́lọ́run lò láti ṣe ó mọ̀ ọ́kọ́ tó máa ṣe fún mi next week à ń lọ sí registry so make yourself available ẹ wọlé wọlé wọlé. wà wà nísòro nísòro so ok so tí ìbáṣepọ̀ wa bá mi bíbá ẹni sìn mi ni mo kò fẹ́ ṣe wedding. kí n lè sọ fún ẹni mo ṣe wá <laughs> ìwọlé kò fi lẹ. Oh, tó o bá tiẹ̀ fi ọmọ yẹn ẹ máa gbà lọ́wọ́ ẹ. Oh boy! kí ló ń pẹ́lẹ́. hope you will not forget all your promises. I won't. I, I trust you. Mugan, pull leg in. For better. For us. Till death do us part. ṣé wọn kan tí mo ṣe mo ní kí n dáyà jẹ ni mo ti mọ pé ó yà jẹ́ kí n yé lè ah, ibi ni kò máa gbé níbí ló máa kú sí. níbẹ̀ ló máa máa gbé forever and ever. I love you, babe. I'm always happy I have you, and I'm always happy you are mine forever. Wow, same there. Ohun tó bá wo anybody kò sọ. In fact, uh, I'm less concerned. Wọ́n ní ohun tí Ọlọ́run bá ti so pọ̀. Kéèyàn kankan má ṣe àwọn. Wọ́n ní ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti so pọ̀. Let no man put asunder. And no man will put asunder, not even woman. Never. I love you. I love you too. I love you. I love you. I love you. I I love love you. you. I love you. I love you ẹni fọwọ́ rò fọwọ́ ẹni fọwọ́ rò fọwọ́ ra fọwọ́ rò ẹni gbà láwùí gbà wù ẹni gbà láwùí gbà wù ẹni gbà. irú àlá burúkú ò lélẹ̀ àlá ò ní ṣe lórí mi àlá burúkú ò ní ṣe lórí ìyàwó mi àlá burúkú ò ní ṣe lórí ẹbí mi àlá burúkú ò ní ṣe àlá ò ní ṣe àlá ò ní ṣe àbúkù níṣẹ́ ha ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù kábíyèsí o ọlọ́run ìyanu ọlọ́run àṣẹ ọlọ́run ìṣẹ́gun brother daniel àwẹ̀ twenty one days tí mo ní kẹ́ gbà ẹ ẹ gbà ni. mo gbà sá bí mo ṣe lọ Ah! Brother Daniel, ṣé dẹ̀ mọ̀ pé àwa ò kí ń ṣe òògùn? Ehn, àwẹ̀ àtàdúrà òun ni ẹbọ ti wa. Tá ní pé ẹ gbàwẹ̀ yẹn nígbà yẹn ni, ó ṣe é ṣe kí Ọlọ́run ti tan imọ́lẹ̀ sínú ayé yín báyìí. Kógun tó ń ṣe, ogun tó ń jà kó ṣe gbogbo àlákálà kẹ má lá mọ́. Ah, kí ló dé fi wá gbà á? ni sà. Ẹ̀mí tó ń gbé inú mi, ẹ̀mí Ọlọ́run Olódùmarè ló ń gbé inú mi. Brother Daniel, ẹ wá rí mi church lọ́la.

Eh? ibo lẹ́ lọ bọ́lẹ̀ tí ń bọ tẹ́ rí dẹ́dẹ́ tẹ kàn déédéé báyìí. òfò ni nígbà tó lé mi dúró dẹ́dẹ́ tí mo kàn dúdú ìwọ ń kọ́ wo tòkè tilẹ̀ ọ tó yẹ pé ìyálà jẹ́ gbogbo ẹ̀. Ah. ọ̀rẹ́ mi you have to look good láti yes. welcome our customers ẹ̀yẹ́ máa encourage on you know. <laughs> what's up na kí ló ń ṣẹlẹ̀ you look good. mo ṣe jàre bó ló ń lọ. Eh, bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀ mo wá sọ́dọ̀ ẹ̀ last week mo bá àwọn ọmọọṣẹ́ wọn lò sí around mo dẹ̀ pé nọ́mbà ẹ tí sí sí switched off ló ń sọ kí ló ṣẹlẹ̀ níbo ló lọ. ọ̀rẹ́ mi mo máa lọ sí tajud màá ní. ta kí ló pé. tajud. tajud mhm. àwa tá à ń bo tá à ń bọrùn tá à ń bo everywhere gan àlọ tajud ká má sì sọ wá sọ pé ìwọ ìyáláyé ìyálájé tó jẹ́ pé gbogbo fashion. ọ̀rẹ́ mi àṣírí gbogbo ẹ̀ lẹ́yìn ìwà gbogbo ẹ̀ látòkè désàlẹ̀ ọlọ́run làṣírí gbogbo ẹ̀ òun náà la máa máa sìn òun la máa máa gbàdúrà sí. àdúrà ló ti ẹ̀ ń gbà agbára kọ́. àbí o. ọ̀gá ah. àwọn ọjà tó lọ fẹ́ ọ̀dà ń gbà yẹn báwo ni ṣo ti ọ̀dà àbí kí ló ń ṣẹlẹ̀. Ah, ọ̀rẹ́ mi ó má kù díẹ̀ o ó ní owó ọjà kan tí mò ń retí tí kò tí ì wọlé so. <coughs> wo owó kan ṣe bọ́ sí èmi lọ́wọ́ mi mọ̀ bóyá wàá ṣì kọ́kọ́ lò ná. bíìlì. ẹ nà ó. Ah mo máa kọ́kọ́ lóná tó bá wà available because next week ni owó ọjà yẹn máa tó wọlé and the earlier I get it the better. wo mo tiẹ̀ trust ẹ̀ ṣebí next week ni tó máa tó dé nsìn máa kó fún ẹ wà kọ́kọ́ lò trust anything for you. Ah, kí ló máa mú. Eh, kí ló fẹ́ mú jó lọ. ìyá ọlípì. ìyá ọlípì. ó jàre ta ló bẹ ṣe mí ìbẹ ṣeré o ọ̀rẹ́rẹ́ kọ́ ló wà lẹ́yìn. ó da tẹ̀tí dé báyìí ẹ jọ o bread mo gbé sínú ilé wípé mi àti àwọn ọmọ mi máa jẹ tẹ́lẹ̀ mọ̀ pé kò sí nǹkan kan lé ẹ jọ mi ò mọ bóyá sọnù mi ò rí oúnjẹ nù ilé mọ́ mi ò rí búrẹ́dì o. ìyá ọ̀la ìyẹn kúrò ẹ̀ tún máa tọpinpin yẹn ìgbà tẹ̀bí fẹ́ pa mí kú ni mo jẹ́ ni o jẹ ebi yẹn ló máa pa ẹ kú ebi ló ń pa mọ́nàmọ́ná kú ebi yẹn ló máa pa ẹ kú ó tiẹ̀ ti dá èmi náà ti ń retí irú ọjọ́ èní wípé kó wáyé ọlọ́run dẹ̀ ti wá mu wá síṣẹ́ báyìí ṣùgbọ́n. yọlá bó ṣe realize pé kọ́láwọlé ló ń bá sọ̀rọ̀. kọ́lá kọ̀ kọ́lá jọ ni in fact kọ́lá jọ tí mo lò fún ẹ gan kò yẹ kí n lò fún ẹ á jẹ́ pé ìta ti sú yín nìyẹn o wọn ò rí ṣe ń ta mọ́ àbí ẹ ti wá bá wa tìlẹ̀. no o ò lẹ́bi ni o ò lẹ́bi yọlá o ò lẹ́bi o ti rí mi jù mo ti fún ẹ lọ díẹ̀ o ti ń rí mi jù tó yẹ kí mo ti pa ẹ́ tì bí aṣọ tó ti gbó bí mo ti pa ẹ́ tì sínú ilé o ò ní máa sọ orú nǹkan tó ń sọ fún mi. jẹ́ agbọ́rọ̀ jọ o pa ẹ́ tì ìgbà tó wà lé kí ló dà o sì ń lé gan kó pè wá o tún wá wà lé gan ìnira ló jẹ́ fún mi. ok ìyọlá kọ́lẹ̀ kò kọrúkọ mi sí i. ní pé kí ni. ọdún méjì máa fi pa ẹ́ tì sínú ilé yìí. tó ìjọ tó bá ti rí mi nínú ilé yìí sọ pé ìyá kan ló bí mi. dúró mo ń notice anything. yes torí ẹ náà mo ṣe ń bi ẹ pé kí ló ṣẹlẹ̀. wá òdodo ọ̀rọ̀ ni mo ti sọ yẹn o kò sí nǹkan tí àdúrà ṣe sí ẹgbọ́n mi ẹ̀fí pírọ́tìtì náà ẹ̀yin kankan ló fẹ́ bá sọ̀rọ̀ ẹni dájú wípé ẹ ò jáwọ́ nínú àdúrà tó bá ti di ọ̀la èmi àti àwọn ìfáàsì àtàwọn ọmọ ìpéwú lágbára náà tó bá rí kójọ náà fún wọn àwa tó dọ̀ yín àwa sọ alukurani karim à ń sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí rasulillah bó ṣe fi kọ́ wa pé ẹni ìṣòro tí mùsùlùmí bá ti ní tó bá ti lè kí alukurani tó ti ṣe sàárà ẹ̀ kẹ́niyẹn kọ́ fún balẹ̀ káde máa ṣe sàárà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣáàlà lẹ́yìn yẹn tá a bá ṣe gbogbo yẹn ó pẹ́ ju ìjọ kẹta kò sí pọ́bẹ̀mù fún mi. ṣé máa ní ìṣòro yóò mú mi lónìí wọ́n mú mi pa ọ̀ ra ṣe àdúrà àsìkò tó ìgò tó ń bẹ́ẹ̀ jí wẹ́lẹ́wẹ́lẹ́ yìí tó bá ti bẹ̀rẹ̀ a máa máa ké inú àtà iná títí òjò máa fi dá a máa rí iná mu iṣẹ́ àná gbogbo òṣòro kí ṣòro tábà ti fún tó yẹ ká ti yẹn nínú àdúrà gbogbo òṣòro kí ṣòro máa tán a fẹ́ lọ kírun báyìí ká ló pé kò ń ṣe ẹni ìgbà sí ilé ìmọ̀tò ẹ̀ máa ń lọ ẹ̀rọ yàrá aago mẹ́sàn-án ọ̀la. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.

ṣètọ́ni rojì kí ló ṣẹlẹ̀ darling kí ló dé what happened. aláìmọ́lá. awúsùbìláì má sọ fún mi pé o tún ti lálàá burúkú yẹn nìyẹn o. ah ah ọlọ́run. jàre ẹlẹ ẹ dákun ṣé mo lè mọ yín. <laughs> èmi ni dr ọlá tí madam ní fún wa. dr ọlá àwọn ah, ti sọ̀rọ̀ yín ẹ mọ wọlé bọ̀ madam ti ní ẹ ra sà ẹ pẹ̀lẹ́ sà báwo ni gbogbo àwọn ará hospital ọlọ́run mọ̀ gbọ́wọ́ yín ṣiṣẹ́ àyànnu ẹ pẹ̀lẹ́. yé mi bọ́ ṣe ṣe lẹ́nu ká kàn sùn ká dẹ̀ jí yìí. bẹ́ẹ̀ báwo ló yẹ ṣe wọn gbọgbọ kí ló tó ṣe. ẹ wo kò tí ẹ yé mi kò yé mi tí máa ní pé ó yé mi irọ́ ni mo pa fún yín ẹ wẹ̀ yín wà lọ wẹ̀ jọ́ nítorí Ọlọ́run wà lọ bá mi wò wọ́n ẹ wá wò wọ́n ẹ̀jọ́ nítorí Ọlọ́run. àwọn náà ni. alájà wa o. salamu aleykum. ayi sara. ọjọ́ mẹ́ta. àwa nìyẹn ìyá mi. àwa nìyẹn. àfà mo ní pé kí wọ́n fi tókì yìí kí wọ́n fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. tókì. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin stars. ṣé ẹ tún ti rí alájà wa àbáàkúrà bó ṣe ń rí nìyẹn alájà wa gbogbo ẹnikẹ́ni tó bá ti ń dun àwọn àfáàní inú inú òun náà máa máa dùn inú yẹn á dùn kalẹ́ aláṣẹ àmọ́tà ti já ní aláàrúfáì aláàjẹsọ aláàkúrán kẹrin ọlọ́jọ́ ìlú ọlọ́run á dunnú sí ilé nìyẹn ẹ dun àwọn àfáàní náà ẹ kó gba gbogbo ibi tẹ́ ti mú òyìn tán bẹ́ẹ̀ wà fáwọn mọ̀kánná àríyá láwọ́láwọ́lá kó ata hídà ìlà hasim. ẹ ẹ ṣeun ma ẹ tí yẹn bá ń ṣerú eléyìí náà àfi kó gbẹ̀sán dáadáa àkúrà ní alijasawul insan ilal insan bí yẹn bá ṣe rere yóò gbẹ̀sán rere lágbára ọlọ́run ọláyún ní wálé ẹ ní dúró sójú kan bí wàá dágún yóò ibẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ wàrà fàánáwó mọ̀kánná àríyá ẹ ṣeun ma. and again mo tún ra nǹkan wá fáwọn ustaz wà ní mọ́tò sáà bẹ́ẹ̀ni. istat ẹ má bínú ẹ lọ bá mi kó àwọn ẹrù tán ló wà lẹ́yìn mútọ yẹn. Ah, bẹ́ẹ̀ni. ẹ rọra o. darling látàrọ̀ tí mo ti serve and breakfast o ò jẹun this is to nine o ò jẹun kí ló ṣẹlẹ̀. kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ jẹ́ kí n gbọ́ náà kí ló ṣẹlẹ̀. sọ fún mi kí ló ṣẹlẹ̀ náà. ẹ ló ta ló sọ̀rọ̀. ló ṣe mọ́mi. ètò kì í má rántí. no kí ni mọ́mi sọ. ṣèbí ìyá mi èmi àti wọn dà. níbo ló wá lọ. tókè tókè tókè. darling bá oh god hello. àdìsá àdìsá kìsì ẹ gọ̀gàn náà kéde pé ìjọyọ̀ pé ìrònú rẹ̀ papọ̀ mọ́ tẹ̀yàn kó bó ṣe ronú ṣòronú bí ìdún. bẹ́ẹ̀ ah, ó jòdùn ah, lọ. ayé o ayé o ayé o mo ń kọ ẹ̀ ń parẹ́ ṣe ní láti jù mí lọ ni. ẹ dáálé jọ kí ṣẹjú ẹ ṣẹjú ẹ wá ni ṣé bẹnu géètì ló ń dúró sí àtòwọn àárọ̀ àti tọ̀sán gbogbo orí ẹ ló ń dálé ewu lọ́pọlọ gbogbo fún ẹ tí ó ti jọ pọ̀ kò sí kankan mọ́ lọ́pọlọ ẹ ṣé borí bó ṣe ń sọ̀rọ̀ ó ní ah. fún john wọn wo wèrè lé wa. ṣé gbọ́ tèmi mọ́ ti yín ṣé gbọ́ tèmi mọ́ ti yín ṣé mọ̀ pé díẹ̀ ní tàlàbà nínú ìbejì o mm-hmm. tèmi ò lé o tèmi ò lé o ṣé mọ̀ pé bó o ṣe sọ pé mi ń ṣiṣẹ́ lẹ́nu géètì hùn òrùn ti pa mí láàárọ̀ òrùn ti pa mí lọ́sàn sọmọ pé mo lá apàtímẹ́ǹtì tèmi apàtímẹ́ǹtì mi ni o hmm. ṣé mọ̀ pé hmm. inú ilé ilẹ̀ yìí ń sùn o hmm. sọ̀rọ̀ mi yẹ yín tí wèrè yóò bá já tí wèrè yóò bá. ọ̀gá ọ̀gá ló pè mí wèrè àdìsá tí mo sọ fún yín rèé tí mo sọ fún yín rèé tẹ́yìn ò rí tẹ́mi rí nígbà tẹ́ bẹ́ẹ̀ ní nǹkan kan ojú lásán lẹ fi ń ríran tẹ́mi sọ fún yín rèé kọ́mọ lọ jẹ́ pé bóyá yàrá àṣírí kan wà nínú ilé yìí tí wọ́n tọ́jú wèrè sí tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wèrè sí máa ń pariwo lóru bí ọmọ pariwo bí ọmọ pariwo gbòlà bí ọmọ pariwo gbòlà mo sọ fún yín o tèmi ò lé o. ọ̀gá ló ń dún ó lè má jọ ọ̀gá àbúrò àtẹwà jọ ọ̀gá náà hmm. ń ṣẹlẹ̀ ni pé bí bá ti dá ṣé yẹ máa fò ó bọ́gà bá ti já bó ṣe sọ pọ́gà ló ń gbọ́ èmi gbẹ́rù mi wá o àpò méjì àbọ̀rọ̀ máa ná mi dẹ́gbà. ẹ ẹ yára yín brain ẹ yára yín brain tèmi ò lé o tèmi ò lé o apartment mi ò jìnnà sí ẹnu géètì ibi tí sọ́ọ̀bù mi wà o mo gbàgbẹ́ lọ́n tèmi nù ọ̀nà ọ̀nà yọ yánu o. adisa wá bí wá bẹ̀ sí ẹ̀ ẹgbàre mo ti wá máa lẹ̀ gbà kó lè dàpọ̀ ní agbèrè oníranù. ẹ wá bá mi ra ẹ wá bá mi ra ẹ wá bá mi ra ajẹmájèlé ajẹmájèlé. fowó rò ó fowó rà ẹni fowó rò ó fowó rà ẹni gbà láwùjọ wò ẹni gbà láwùjọ wò. èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan jẹ́ kọ̀ọ̀ra ṣe ẹ wá bá mi ẹ wá bá mi ẹ wá. ẹni tọrọ jẹ ẹni tọrọ jẹ ẹ wá rà ṣe ẹ wá rà o ẹ wá rà o. ẹni gbà láwù ẹni gbà láwù àmì àìsàn àmì àìsàn. ẹ wá ra o ẹ wá ra o. ajé tó gbà lọ́wọ́ ajé tó gbà lọ́wọ́ ajé tó gbà lọ́wọ́ wà gbọ́ wà gbọ́ o kì í jàkàrẹ ilé kò o kì í jàkàrẹ ilé kò ṣe bá kàrà olóore ṣe bá kàrà olóore ló máa jẹ. má lọ má lọ wọ́n ní o máa lọ wọ́n ní o máa lọ. àwùsùbìlà ẹsẹ̀ báwo kí ló ṣe ẹ́ lẹ́sẹ̀. kí lélẹ̀ ah! kí lélẹ̀. Ah! Ah! nǹkan tí mo lọ́la rí lójú oorun gangan lélẹ̀ tí mo fi pariwo. lẹ́nu kọ́sùn ká kàn jí lásán. Eh? Eh? ọ̀gá ọ̀gá kí lélẹ̀ yẹ ta nìyẹn ta nìyẹn ta ló wà bẹ́ẹ̀ àwa wà ṣé wàá òkè sà. sí wa kọ́kọ́ wa lè balẹ̀ o. ṣó dá yín lójú pé wà òkè. ẹ lọ sùn ẹ lọ sùn. ṣé bíbá la ariwo ti ń dún. mo ní kí n máa lọ kí ló ṣẹlẹ̀. ọ̀dà ọ̀dà ọ̀dà. dípò dẹ̀ sùn ká jí lásán lè lè ṣẹlẹ̀ ah wọ́n ti padà gẹ́ẹ̀tì wa ó mọ nǹkan tó ṣẹlẹ̀ let me call the doctor ṣé kí n pe doctor ṣé kí n pe doctor ooo ṣé kí n pe doctor doctor doctor ni. Ah. ṣé bó ṣe kúrò níbi tá a wà lánàá o tún gbàgbọ́ mi lọ ni àbí nǹkan ṣe ẹni. mi gbàgbọ́ mi lọ mo ṣe kúrò mo wálé mo sùn mo lálàá nínú àlá ni mo ti rí i pé mo wà níbi tó ti ń dín àkàrà pé wọ́n kán òróró àkàrà wọ́n kán sí mi lẹ́sẹ̀ tótòótó mẹ́ta kán ṣe sí mi lẹ́sẹ̀ nígbà tí mo máa jí tótòótó mẹ́ta ló dégbò ńlá yìí o olódègbò yìí ó mi mọ tí mo ṣe ó. Daniel Daniel nisun so mo ń sọ fún mi pé o kúrò níbi táwa lánàá o wá sílé street o sùn o lálà pé wọ́n kán òróró sí ẹlẹ́sẹ̀ so òróró tó kọ́ sí ẹlẹ́sẹ̀ yẹn ló di gbogbo nǹkan tí mo sọ yìí so lẹ́nu òru àná yẹn sísìn ló ti dé báyìí ìròyìn rẹ tí mo ṣe ó àti bá ṣe ìjọ kó dáríjì mi ó olúwa tó bá jẹ́ pẹ́ṣẹ̀ ló fa gbogbo ilé ẹjọ́ ẹ dáríjì mi ó. o lè ṣọ́ pé ló fa Oh. mi ò ní sáré nítorí Daniel mi ò ní tójú bọ nítorí tiẹ̀ torí mo ti wí wí wí wí mo ti sọ sọ sọ wọn fi kọ́ gbogbo sílẹ̀ lẹ́nu ṣé bọ́mọ nìwọ yìí èmi kọ́ ni mo bí ẹ o dẹ̀ ń ṣèṣe ọmọ fún mi ẹnu mi ò ka Daniel kò sí tí mo lè sọ báyìí tó lè gbọ́ mo dẹ̀ máa ń sọ fún wípé tí n bá fi ẹnu mi yìí tí n bá fi bá ẹ sọ̀rọ̀ kò gbọ́ itọ́ ẹnu mi ó lè má jò kàn án lẹ́nu ṣùgbọ́n ṣe ni Daniel gbọ́rọ̀ sí mi lẹ́nu ṣóò náà ti rí bí gbogbo ẹ̀ ṣe wá dé sí abẹ́ mi o Jésù mi ni mo gbójú mi lé o òfin Mósè mi ni mo dẹ̀ tẹ̀lé ṣùgbọ́n kí wá ti torí Daniel kémi máa rin títì kiri kí wá tí ò sọnù torí Daniel olú ìjọ mímọ́ ò ní jẹ́. jẹ́rìí màmí mo máa bẹ̀yìn náà ni ẹ jọ torí ọlọ́run ẹ má bínú bọ̀ àmọ́ gbogbo ọ̀nà tá a bá lè rìn gbogbo ìgbésẹ̀ tá a bá lè gbé káradá ní tèsí kọ́kọ́ yáná o ní mo fẹ́ kẹ́ jọ kẹ́ bá wa gbé màmí. ìwọ lè lọ gbé o ṣùgbọ́n èmi tí Daniel ò mọ̀ pé mi ni mo bí òun tí mi ò jọ lójú tí ò sí tí mo lè sọ tó lè gbọ́ á wò mí báyìí bí ẹni wípé á ní kí ni ìyá yìí kí ni mo dẹ̀ sọ fún wípé mo lọ́lọ́run Jésù mi wà pẹ̀lú mi òun ló mọ ohun àìgbọ́rọ̀ tó fi kó bá rẹ̀ èmi ò ní tójú bọlé o ọlọ́run má jẹ́ Jésù ò ní padà nínú ayé mi láyé. mami ẹ jọ torí ọlọ́run mo ṣe máa tún máa bẹ̀yìn náà ni ẹ jẹ́ ká ṣe gbé gbogbo ìgbésẹ̀ ta lè gbé kárẹ̀ tiẹ̀ kọ́kọ́ yá ná ìmọ̀ á bá a sọ̀rọ̀ bí tó ti ń gbọ́ mo dẹ̀ mọ́ pé máa gbọ́ ẹjọ kárẹ̀ tiẹ̀ sì kọ́kọ́ yá ná hmm. mo fi ọlọ́run bẹ̀ yín. Ah. wo má jẹ́ kí n tọ yín kan sọ́lá ó ti sú mi tí n bá ní ọ̀rọ̀ Daniel oṣù mi irọ́ ni mo pa ẹ́ tó bá tiẹ̀ tún rí nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta ẹ̀ ah wọ́n sún mi ò eléyìí ó ti kọjá ó ti kọjá òye mi. ìsùn mi dání kò sún mi irọ́ mo pa. kí ló dé o má ṣe rẹ̀ léṣe ṣe torí ìrònú iná ni bóyá kò jẹ́ kí n wá wà. wàláì ọ̀rọ̀ Daniel yìí náà ni ó fẹ́ pa mí. bóyá ti sún mi. two hundred two hundred. alihamudulilayi. ṣọlá change ṣọlá change kò fún mi. two hundred. alihamudulilayi. tó bá change fún wọn. Ah. Eh! Eh! Eh! òun ńlá ni lẹ́yìn o kejì kejì Sherifat Sherifat. ara ń dá ẹkùn bí ò bá jọjú ara ń dá ẹkùn bí ò bá jọjú ara ń dá ẹkùn bí ò bá jọjú ẹ bá tó bá wọn lókè ní gbọdọ ti ẹka wọn lọ. ara ń dá ẹkùn bí ò bá jọjú ẹ bá tó bá lókè ní èèkì. olórí ìyá etí ń dùn ọ ni. Ah, ah. kí ẹ ra o ẹ pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́ mọ́ o. ó sì aṣọra rẹ̀ dàwọ̀ kó kí ilé. ẹ wá ní sùúrù ẹ ní sùúrù gbàdúrà ìgbẹ́yìn lẹ́gbẹ́sẹ̀ fún mi tẹ́bà tí ẹ̀kọ́ tèmi kò lẹ́nu sẹ́ mi yóò ní bẹ́ẹ̀ sì pè mí ni sẹ́yìn lẹ́ fi mí sẹ́nu ọ̀nà ni. nígbà tá a ṣe ẹ̀jọ́ tó ń bá ẹ̀lọ́ àti pé ẹjọ́ torí ọlọ́mù lẹ́yìn lọ́ta lẹ́ béèrè. èmi ò ráwọ̀ ojú ìrí o. ẹ̀ṣọ́ ọ̀gbọ́n gbà tá à ń kan géètì ni. ẹ mú bọ̀ ẹ̀yin kọ́ lẹ fi mí sí bíi ẹ lè ẹ lè fọ́ọ̀sì mi mọ̀ alẹ́ sẹ́nu géètì. nígbà tó bá wù mí ni màá dá yín lóhùn ẹjọ́ tó ọlọ́hùn ó dáa kò burú ìyá ọ̀gá ẹ̀ lè. ọ̀gá rẹ̀ la wá rí. ẹ jọ àwọn ojú tí mò ń wo yìí kò lè jẹ́ bí ilẹ̀ ń bọ̀ ẹ wo ẹ wo ẹ wo lẹ́kejì tó wà ń bẹ̀ nọ́mbà seven ibẹ̀ ni ó jẹ́ ibẹ̀ nílé onílẹ̀ wa ilé tí wọ́n tí wọ́n ti kùn ẹgbẹ́ bẹ̀lẹ̀ ń lọ. dákun wá sí kinní fún àjẹ. ìwọ ló máa júwèé ibi tá à ń lọ fún wa. àbí o bóyá wa tá a wà àmọ́ ibi tá à ń lọ. ìyá ọ̀gá ẹ̀ ló ń kọlẹ̀ kó kọ́ wá sí géètì kó kó rẹ̀ kó. ìyá kílẹ̀ pé. ìyá ọ̀gá ẹ̀. ìyá ọ̀gá ẹ̀yin ìyá ọ̀gá ṣé ìyá dúdú lọ̀gá ni ìyá ìyá ọ̀gá ni àbí ẹ̀yin tẹ wà láàrin àbí ti ẹ̀gbẹ́ ìbílẹ̀ ìyá ọ̀gá. ìyá àtàrin yìí ni ìyá ọ̀gá rẹ̀. ẹ má bínú ọ̀gá ò sọ fún mi páwọn níyà ah. wọn ò sọ fún mi páwọn níyà. ó ní agídí agídí rẹ pọ̀. sẹ́yìn náà wọ́n fẹ́ bá mi sagídí ni sẹ́yìn fẹ́ bá mi jà ni. wá ah. sí géètì ni mo eh, sọ fún ẹ. ẹ sí ẹ sí ẹ ṣe fawọ́ mi kẹ́kẹ́ wá kí wá sí ẹ̀yin lẹ́yìn ẹ̀ mọ́tẹ́ ẹ̀ ṣe ibi tẹ́ kù sílẹ̀ wa má bá ràn ayé ń bàjẹ́. ìyá mi ìyá ẹ ní sórí burúkú ẹ ní sórí burúkú ìyá ẹ ní ya wèrè o ẹ ní ṣiṣẹ́ ṣe o wọ́n fi mí sẹ́nu bíi ni o ẹ jọ. sórí àbá tí ẹ wá lónìí. yes ma. sórí pórí ẹ ti dàrú Abi? ìwọ wá ń bá wa sòwò ẹnu ó ń ṣòwò ètè láìkùtà mo ro tìkúnlẹ̀ àbí amọ̀mọ́ ọ̀la ni àti pé kì í ṣe tiẹ̀ la bá wá ká ní ìṣe bẹ́ẹ̀ ni tó dánwò yóò bá dán tán ṣọ́gà rẹ̀ ń bẹ lé. àwọn ọ̀gá wà nílé àmọ́ mo fọlọ́run bẹ̀ yẹn mọ́ lọ. kí má lọ́dọ̀ ọmọ mi. iṣẹ́ ọ̀bọ̀ lọ́wọ́ mi ẹjọ́ ẹ̀ nítorí burúkú. ọmọ tí mo bí kí má lọ́dọ̀ ẹ̀. iṣẹ́ ọ̀bọ̀ lọ́wọ́ mi. iṣẹ́ ọ̀bọ̀ lọ́wọ́ mi ẹ wọlé ẹjọ́ ẹ̀ nítorí burúkú. ẹ wo yes ma mọ́mì mọ́mì grandma ah ayé mi bàjẹ́ mọ́mí grandma grandma. ẹ jọ̀ọ́ ẹ ẹ yóò ní báyìí. géètì bá ọlọ́run yà wọ́n á rò pé àwọn èèyàn gidi fi sẹ́nu géètì ni wọn ò ní mọ̀ wí pọ̀bọ̀ náà fi sẹ́nu géètì wá sí géètì fún mi jàre. ẹ má bínú ìgbà wo lẹ jáde mọ́. mo rò pé ojú ń dè ọtí rí mi ń bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kí ni ìtumọ̀ béèrè tó ń béèrè lọ́wọ́ mi. ọ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ṣíkẹ́ẹ̀tì jáde. yes ma. kí ló ṣe tó ń gbọ̀n bí ewé tó bèrè. aago kó ṣíkẹ́ẹ̀tì. yes ma. yes ma. o fi gbogbo ọgbà lè o lọ mú oorun tù lábẹ́ igi tó tutù. ẹ má bínú. nígbà tó gbà ń bí nìyẹn ṣé oorun ló gbà. ẹ má bínú ma ẹ má bínú. ọ̀gá ẹ̀ ń kọ́. ẹ àwọn ọ̀gá ti ṣé àwọn ọ̀gá wọ́n gbà tí wọ́n ní tán ra tíkẹ́ẹ̀tì wọ́n sá wọ́n wá sọ sáà ní físà wọ́n sá ti travel. jọ ṣé mo béèrè ohun tí wọ́n ní lọ́wọ́ mo béèrè bẹ́ẹ̀ ṣe máa ń kó wàhálà bẹ́ni ẹlẹ́ni nìyẹn ọ̀gá ẹ̀ kọ́ ni mo béèrè mi ò ní bẹ̀rẹ̀ ẹjọ́ kò bẹ̀rẹ̀ sí nítorí wúrò wúrò wúrò ẹ kí lẹ jọ́. ẹ má bínú wọ́n travel ni mo fẹ́ wí wọ́n ti travel. wọ́n travel ṣé ẹ sọ fàdísà pé mo ní kẹ wá ni. Ah, mo jẹ́ ti lọ pé o a jẹ́ pé nǹkan kan dáadúró ní ìpẹ́ ní ìpẹ́ dé. ah yes sir. òun lè dé yẹn. yes sir. ẹ kó jókòó sá. kí ló dé tó fi jẹ́ pé wà ló gbẹ̀yìn dé. ẹ eh, yes sir ìta lèmi ti ń ṣiṣẹ́ lẹ́nu géètì. mi ò mọ̀ pé inú géètì ló wà inú ilé mo lérò pé ó ti ń ṣiṣẹ́. nítorí pé èmi ni security nínú ilé mi ò lè fi géètì ilé ẹbẹ mi ní láti sàwọn kankan nítorí pé kọlọ́wọ́n bọ́ lọ́jọ́ ìní kọ́mọ fi sẹ́sọ gbogbo àkábọ̀dé ká má lọ gba àbọ̀dé wọlé ni mo ti mọ̀ kójú wa òní tó tà nígbà tí wọ́n bá wà nílé mi ti pẹ́ díẹ̀ mo bínú. anyway mo fẹ́ kẹ́yin mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ tẹ́tí sílẹ̀ dáadáa. ṣe é gbọ́. láti òní lọ ẹ má ṣe géètì fún ìyá mi mọ́. ẹ ẹ má bínú o ká mọ̀ sí géètì fún mọ́mí yín mọ́ ah, èmi tẹ́lẹ̀ náà fẹ́ kan tẹ́lẹ̀ èmi ò mọ èmi ò mọ mọ́mí yín àbí ẹ̀yin mọ̀ yọ̀gà mọ́mí yín ah, èyí ò ní ṣe tó lè. ẹ má ṣe géètì fún ẹni àgbàlagbà obìnrin tó bá wá sílé tàbí anybody tó bá introduce her as my mother. ọgbẹ́nu ah, tán o. ìyẹn náà dáa ẹ má bínú mọ́mì yín ni tí wọ́n bá wá ẹni tó bá sọ pé àwọn àgbàlagbà àwọn mọ́mì yín ká má sì géètì fún wọn. Ah. ẹ̀gbọ́n kí ni ti yín ṣe ẹ̀gẹ́tì lẹ́tí ń ṣiṣẹ́ ni. ẹ ṣe bí wọ́n lọ́wọ́ ìkan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni ti tèmi wọ́n lọ́wọ́ àwọn èèyàn. ẹ̀ tó dá sí i èmi ni wọ́n bá géètì wọn sọ báyìí. ẹ má bínú ẹ ní bọ́ọ̀dì ọ̀yàn pé anybody anybody ni anybody. you may all live ẹ̀wọ̀n ẹni bọ̀ ọ́nì ẹ̀mọ lọ ẹ̀bọ ni. ẹ má bínú torí Ọlọ́run ẹ là á sọ́ọ̀sà sọ́ọ̀sà sọ́ọ̀sà. ń bo ló lọ. wọn gbọ́n dágbére ibì kankan. orí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ọpọlọ ẹ̀ ṣẹ̀ ọ̀gá ẹ̀ wà lé ó ní ti bá dé ò gbọ́dọ̀ jẹ́ kí n wọlé àbí. Ah, ah, mọ́mì ọ̀gá ò tó bẹ́ẹ̀ èmi gan èmi kẹ́ ẹ̀ èmi tí ọ̀gá bá tiẹ̀ tó bẹ́ẹ̀ láti parọ́ fún yín èmi ò gbọ́dọ̀ parọ́ fún yín èmi sáà mọ orí èèyàn tẹ́ jẹ́ <laughs> n ò tó bẹ́ẹ̀ n ò bí mi rí ta ló bí mi tí ọmọ parọ́ fún yín pé ọ̀gá ẹ̀ bá dé nígbà náà sọ pé èmi ìyẹ́ hmm. ìyá tóbi ó wá èmi nìyẹ́ eh. ẹ mi ò tóbi ni. mọ̀mọ́ ah ẹ jọra yín ẹ jọ ọ̀gá eh. ọ̀gá jọ yín ẹ jọ ọ̀gá. Eh. sọ pé mo délé o. yes ma tó bá dé kó yọjú sí mi. ó dàbọ̀ wá ti géètì o. ẹ kí lè mọ̀ ẹ kí lè mọ̀ ẹ jẹ́ máa ń sìn. kí ló dé tó ń gbọ̀n báyìí kí ló ṣiyẹ́. kò sí kankan kò sí kankan ọkàn mi balẹ̀ àyà <laughs> mi balẹ̀. ojíṣẹ́ fún eh, o. yes ma. oníyẹ ah. o. yes ma. ìrírí eléyìí kẹ nísinsìnyí tí mo sùn tí mo lálàyé lórí ìfàgídí burú sí torí wọn aṣọ kankan náà ni wọ́n sì ah ọlọ́run ó dáa kéèyàn máa wà kọsẹ̀ jẹ́ ayé ẹ̀kẹ́ tó bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ o lára bí wọ́n ti ń ba wọ́n ti ń tẹ̀lé mi láti lè ní tẹ̀lé mi láti lè ní náà ń tàn náà ẹni wọ́n ní ṣe káwọn káwọn máa filẹ̀ tẹ̀lé omi sílẹ̀kùn fún yín ìjẹ́ ìbá tèmi jẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹlẹ́mọ̀ máa ń bá àwọn ọmọ mi lọ ní sí géètì fún yín ta ló bí mi ta bàbá mi tó bí mi tí ní ní sí géètì fún yín ẹ bá àkóyàn two hundred wá pa sí géètì èmi mú nílé yìí àmì ohun tèmi tí máa kú lórí ọ̀rọ̀ fún yín sáà ni dálì mi ò gbà mi ò gbà mi ò sì gba nǹkan tó sọ yẹn rárá ni how come báwo ni abiyamọ tó lóyún ọmọ fún odidi oṣù mẹ́sàn-án ṣọ́jọ́ rírí jẹ la fẹ́ sọ ni àbí ọjọ́ àìrí jẹ ṣe máa jẹ́ pé ọmọ yẹn wá dàgbà tán á lóun fẹ́ máa sàṣì àbóun fẹ́ máa ṣèkà sí kò possible kò possible ah no káàlì wo mo ṣe fẹ́ kó sọ nǹkan mi mọ́ mi ò lè ṣí ẹ́ torí pé kò possible kò dẹ̀ lè possible láéláé ah irọ́ o. má sọ fún mi kò serious pẹ̀lú nǹkan tó ń sọ ah, so possible but tá a bá ń jà bíi ti ká púpọ̀ lóòótọ́ mọ́mí lè máa bínú but èmi mọ̀ personally pé kò dénú mọ́ mi ọ̀rọ̀ yẹn ò dénú mọ́ mi ò kàn rò bẹ́ẹ̀ ni. kò lè yẹ. mo ò bébí má ronú bẹ́ẹ̀ nǹkan tèmi lérò ni wípé ó dàbí pé àdúrà wa ni ó ti tó tí a bá gbàdúrà dojú àmì ọlọ́run máa gbàdúrà wa àti pé dókítà tó ti wẹ̀ wá ń tọ́jú ẹ̀ ṣèbójú kínní ọ̀hún ni mò ń wò yìí ó ti ń yàtọ̀ ọ́ ṣé bóun lè léyìí ó ti yàtọ̀. èmi náà rí pò tí ìyàtọ̀ ló tọ́ ìyàtọ̀ kò fẹ́ múnú mi dùn kò fẹ́ bà mí ní jẹ́ wà ló ti yàtọ̀ èmi náà ti rí pò tí ìyàtọ̀ ló tọ́. o mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ sí oúnjẹ tó máa jẹ òwe inú ẹ̀ ló ti fẹ́ lẹ́yìn mú bọ̀ ṣùgbọ́n. sùúrù hmm. o ti púpù dáadé ẹ̀wọ́n púpù sára orí bọ́lá ìlójútì tó dẹ̀ mọ̀ pọ́dúrà tí mò ń ṣe ń bì báyìí àdúrà tí mò ń ṣe báyìí torí ti ẹ̀yìn náà ni owó púpù sára tó dẹ̀ mọ̀ pọ́dúrà tí mò ń ṣe òfẹ́ nǹkan ẹ̀gbin dáadé ẹ̀ torí ọlọ́run kí ló tó bẹ́ẹ̀ níbẹ̀rù ọlọ́run lọ́kàn báyìí ná ìwọ aláìníròònú àgbàyà burúkú yìí ẹ́ Sherifat Adisa. o ká mi lóhùn àbí o ká mi lóhùn ó yá lọ pa àwọn police ẹ kẹ́ wá gbé kinní jáde fún mi etí ẹ di mo ní kó lọ pa àwọn tó kú ẹ wá gbé kinní jáde fún mi kẹ́ lọ clean ẹ up. ọ̀gá rẹ ọ̀gá rẹ jókòó ọkọ yín rè wà. Hmm, ọkọ yín rè wà kọ ọkọ yín rè bọ̀ ni mo ní kẹ́ ẹ gbé lọ sí backyard kẹ́ lọ clean mess tó ṣe yí up etí ẹ di ni. ọ̀dà ṣé ká kúkú gbé wọn wọnú bìtì rúùmù ká káwé ọ̀hún bẹ́ẹ̀. ṣọlá ẹni tó fi sọ̀rọ̀ yẹn ẹ wá gbé lọ sí backyard kẹ́ lọ clean ẹ up jáde ọdẹ sórí ìwọ sórí ìwọ ọ̀rẹ́ ò kì í irú aláwo ni mo láì jìúfà kì í ṣe tèmi daniel jehovah jésù kristi michael mímọ́ bàbá mi àti ọlọ́run mi mo gba àdúrà fún daniel gbogbo àbúrò ogun àlákàlà nínú ayé olúwa má jẹ́ kó ṣẹ mọ́ mi lára ọlọ́run má jẹ́ kó ṣẹ mọ́ mi lára Ah lórí ọmọ mi Daniel ẹ wọ́n bá fi bú. Yeah, this one. Okay. Eh, madam mo ní kí n sọ fún yín pé mo ti ṣetán mo ti fẹ́ máa lọ sọ́jà mà. ok ṣé o ṣàgbàgbé àwọn ọ̀nà ẹran tí mo ní kó ra yẹn then àwọn pọ̀ mọ́ ẹ̀. ok èmi ò tiẹ̀ gbàgbé gbogbo ẹ̀ mo ti kọ́ ó wà náà wé mi. ok ẹ má bínú o. mà mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan. mo rò pé ó yẹ kẹ́ bá ọ̀ kí ló ṣọ̀gá. ó ń ronú ni oúnjẹ tí mo gbé fún ọ̀gá lánàá wọn ò jẹ́ o n rò wípé bí àkẹlọ bá wọn lókè tẹ́ bá tún bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ sí yín lẹ́nu torí ipò tí mo bá wọn yẹn inú wọn ò dùn mo dẹ̀ mọ̀ pé tẹ̀yìn bá wọlé ìsìn tẹ́ bá lọ bá wọn sọ̀rọ̀ wọ́n máa gbọ́ sí yín lẹ́nu tó bá rí yín lẹ́gbẹ̀ẹ́ wọn gan inú wọn á tún á tún dùn. Sherifat mo ti gbọ́ ẹ̀ tó bá rí mi máa jẹun má wọ́n rí wọ́ lọ sọ́jà ń tì pẹ̀lẹ́ má pẹ́. Yes ma mi ní pẹ́ mà. ṣé hmm. Daniel tí ò jẹun jẹun. pẹ̀lẹ́ o Daniel ń gbọ́ wọn sọ pé ò jẹun kí ló mú ẹ tó jẹun ó jẹ́ jẹun kó má kú sílẹ̀ kíkú tó dé àmọ̀ràn tèmi fún ẹni pé kó jẹun torí mi ò mọ gbogbo rádaràda tó kó rẹ̀ sí Elu Hello Alhaji irọ́ ni o. okay okay okay okay okay Alhaji. <laughs> awa. Ah, ẹ ló ṣe wà pa ẹ̀yà ẹ̀ aláàjì. má bínú sí mi mi ò sí around ni ẹ sí around ibi tẹ́ wà ẹ kò sí network ńbẹ̀ tẹ́ lè fi pè mí ẹ mo tiẹ̀ jẹ́rìí yín ná ẹ máa rò bóyá ẹ̀dẹ̀ ti sú yín ni last time tá a ríra yẹn tẹ́ ẹ̀dẹ̀ pè mí bóyá ẹ̀dẹ̀ fẹ́ràn wa mọ́. Ah! tí n bá ti dé àjọ máa wà ní but màá gbé ẹ kúrò nílé ọkọ ẹ ni o. ẹ máa gbé mi kúrò lọ́dọ̀ ọkọ mi anyways ẹ̀yin náà lẹ tó bẹ̀ ẹ tó bẹ̀ ẹ̀dẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ. a week ló máa lò lọ́dọ̀ mi o ṣó o fara mọ́. <laughs> màá bẹ́ẹ̀ ṣeré bàjẹ́ ẹ̀rù á bà ẹ́ àyà ara mi ti kún gan kí ló ń sọ yìí. ẹ ǹlẹ́ lẹ́ẹ̀bi ẹ ǹlẹ́ kọ́ ọ̀rọ̀ ajé. ẹ káàsán o ẹ káàsán. ẹ ǹlẹ́ bọ̀dá àdìsá ń kọ́. jẹ́ ń bẹ́ẹ̀ wò ná. àdìsá àdìsá a pé kò sí lé nìyẹn ti sùn kó o padà wá. mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbẹ́rù náà ni mo ní ìyọ̀dọ̀ wọn bóyá ìbọn ah. ń lè. Ah, ah. ẹ̀ṣọ́ fẹ̀sùn bíi ní kiri ló tó bá dẹ̀ ń padà bọ̀ kó wá wò ó. kódà tí n bá ti ń padà bọ̀ ìwà wọ̀. Àdìsá lórí ìbú Àdìsá olórun ìyá. Eh, olórun wo kí ló ṣẹlẹ̀ ó dàbí pé mò ń gbóhùn ọmọ ọlọ́gẹ̀dẹ̀ mi láìpẹ́. ẹ ọmọ ọlọ́gẹ̀dẹ̀ tìrì wọ́n béèrè rẹ ah! ìjẹ́ pé lóorùn ìyàdẹ̀ rí ẹ ìtòdí ẹ̀ lọ kò lè ju ìṣẹ́jú méjì lọ tó mọ̀ pọ̀ bọ́ ni rẹ o kò lè ṣe kó má jọ̀gẹ̀dẹ̀ bóyá kò wá lọ. ọmọ ọ̀dájú wá bí. kí ni mo rẹ́ni kejì ọ̀dájú o ah, kí ló dé tó ọmọ sí báyìí mo rẹ́ni kejì ọmọ ọlọ́gẹ̀dẹ̀ mi ti dé bí o kàn lè pè mí pé àdìsá o ọmọ ọlọ́gẹ̀dẹ̀ rẹ ti wá bí tó sì mọ̀ pé tí ìbá jọ́ gẹ̀dẹ̀ ara mi ò ní balẹ̀ lọ́jọ́ kan. nígbà ìjẹ́ pọ̀ bọ̀ rẹ o ò ṣe ní má ṣe pé. ó ti tó gbà wo tó ti lọ ní ìsìn báyìí. ẹ lè ju ìṣẹ́jú méjì lọ bí a kò wà lọ́nà. mo dáràn. Hmm.

pánpán á kí ló ṣẹlẹ̀ gangan ẹ àdúgbò lọ́sẹ̀ wọlé pánpán ọ̀pọ̀lọsẹ̀nà ẹ wo bí ẹ wo bí bí à ń sọ̀rọ̀ ẹsìn ẹsìn kàrímẹ́lẹ̀ kàrímẹ́lẹ̀ kàrímẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan àti ta ló sí gẹ̀ẹ́tì fún yín kí ló ṣẹlẹ̀ ta ló sí gẹ̀ẹ́tì fún yín. ìránṣẹ́ ọlọ́run tó nínú ilé ìlàbẹ̀ o. tó nínú ibo. inú ilé. ìránṣẹ́ ọlọ́run. ìránṣẹ́ ọlọ́run tó nínú ibi tó ní ilé yìí ìyá ẹ̀ mọ́ bínú ibi ìkọlẹ̀ ń lọ ìránṣẹ́ ọlọ́run kọ́ ló ní bí ọ̀gá tó gbè mí síṣẹ́ ló ní bí wọn olùkọ́ wọn èsì jẹ́ràn sí ọlọ́run bóyá lẹ́kẹ̀ẹ́ta àbí lẹ́kẹ̀ẹ́rin ni yóò jẹ́ só ti yé yẹn ẹ lè pọ̀ síwájú kẹrẹ ajá wá bọ́tà. àdé bọ́tà sẹ́ ẹ̀gbọ́n tèmi ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ní pọ́ǹkì ṣèbẹ́yìn ni mò ń bá sọ̀rọ̀. ọ̀gá ọ̀gá èmi kọ́ ni mo ní wọ́n wọlé èmi kọ́. aláàjì kò sí nǹkan kan. ẹ pẹ̀lú èmi kọ́ ni mo sílẹ̀kùn fún ọ. ó ti ṣe o èmi kọ́. bàbá ti ṣe o. àdìsá. àdìsá. Yes, ma. Awúsùbìlà èmi náà ṣe tẹnirọ̀jì. Kí ló kọ́ sílẹ̀ fún àwọn èrè kọ́ wọnú lé? Màdàmú èmi kọ́ èmi kọ́ ni mo ṣí géètì fún wọn sẹ́ẹ̀rí wọ́n wọlé fúnra wọn ni mo ṣe wọlé lẹ́yìn náà ni mo béèrè lọ́wọ́ mo ní à mo ti ẹ̀kọ́kọ́ ń kí pẹ̀lú mo ti ẹ̀rọ pé onítíátà ni wọ́n bí wọ́n fẹ́ ya ilé wa lónìí n bá ní à táǹpà wọn wọn dáhùn mo ní up next now wọn wọn respond sí mo wá wò pé à ẹ mọ bá ti lọ ilé àwọn ọ̀gá fi jáde ilẹ̀ yìí náà fi bọ́ta wọn kì í ṣe pé bóyá mo mọ̀ wọ́n rí ṣé mo mọ̀ yín tẹ́ ẹ mọ́ gbàjẹ́ lẹ́nu mi ọlọ́run ẹ̀ ní sọ́dí burúkú ẹ̀ ní yàwèrè o. ó ti ṣe o bàbá ti ṣe o. ẹ ẹ ẹ dákẹ́ ẹgbẹ́ mi dákẹ́ mo lè rò bóyá ẹ wọ̀ ẹ kò fi ìpò lè wọnú ilé ìwá kẹ́kọ̀ọ́ máa sọ anything sí mi. ègbé ni fún èṣù àti fún iṣẹ́ ọwọ́ ẹ̀. ẹ wo ẹjọ́ ń lọ́lọ́run ẹ sọ ahọ́n yín o ẹ mọ̀ mọ̀ bẹ́ẹ̀ sì máa bá àwọn màdàmú sọ̀rọ̀ o ìyàwó ọ̀gá mi rèé o àwọn náà nílé yìí o ọ̀gá mi rèé o ìyàwó ọ̀gá mi rèé o ẹjọ́ ń lọ́lọ́run ẹ pọ́n wọn o ẹ pọ́n wọn o. ẹ wo èmi tó ń gbénu mi ó ti gbogbo báyé lọ bí mo ti lé kéré mo lọ́lọ́run ńlá. mo pa láṣẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run gbogbo ẹ̀mí òkùnkùn tó ń gbénu ayé arábìnrin kó máa jáde gbogbo ẹ̀mí òkùnkùn tó ń gbénu ẹ̀ kó máa jáde ẹ̀yin lẹ́yìn kí bèrè ẹ mi lóhùn kí kọ̀ọ̀kan lè ṣe fún mi ah. mo bèrè lónìí báyìí olúwa kó máa jáde kó máa jáde ah. kó máa jáde jáde jáde jáde madam madam madam madam madam madam madam madam ọ̀gá ọ̀gá madam madam. nǹkan ẹni ò kì í di méjì kí inú bí ni nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ rèé Kèlání lágbára ọlọ́run orí ló mọ ibi tó ń bẹ́sẹ̀ rè ibi tí ọmọ wa máa dé ọlọ́run ọba lánàá jùlọ àjẹ òde bẹ̀. ọ̀rẹ́ rẹ̀ tí ó fẹ́ mú lọ ìkórè. báwo ni ṣàlàáfíà ni. ẹni mú lọ ìkórè. ìwọ ló fẹ́ mú ọmọ wa yìí lọ sí èkó. bẹ́ẹ̀ ni ó ní òun fẹ́ mú àwáwù lọ èkó mo ní èmi ò mèkó àgbẹ̀lẹ̀ mi èmi ò dé kò rí àwáwí gan ò kò rí àmọ́ ròyìn tá à ń gbọ́ nípa Èkó ó lágbára captain. Um, thank you. jọ ṣiṣẹ́ mi o lọ skul àbí ẹ̀mí tó ń wọ iná mo lọ skul kí ló dé tó fi fẹ́ mu lẹ́kọ̀ọ́. ah dadi ah ọ̀rẹ́ mi ni àwa láti kékeré àjọ law school ni ìgbà tí ọlọ́run dẹ̀ ti fẹ́ mi lórí ọ̀fẹ́ láti lọ sẹ́kọ̀ọ́ ayé mi ò rí bákan náà mu gbogbo nǹkan ti da fún mi mo ti ní supermarket tèmi mo ti lè dá dúró mo ti ń tọ́jú àwọn òbí mi dáadáa bó wa ti má dẹ̀ padà wá ibi tí mo fi sí ibẹ̀ náà ni mo máa ń bá kí ládẹjọ́ rẹ̀ fún pé kí n kí n lọ́bì kan kí n ṣoríire láti bẹ̀ kọ́rẹ́ mi dẹ̀ máa rùn pa kí n dẹ̀ máa wò ó ràn ó ní mo ṣe ní ọ̀rẹ́ mi ò lè continue báyìí o èkó tọ̀tẹ̀ yìí o jẹ́ ká jọ lọ kí wọn náà lè ṣòrìrì kó lè tọ́jú bàbá ìdí nìyẹn sà bẹ́ẹ̀ ni sà. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. I am a retired captain. Hmm. bó ṣe wà yìí ọ̀rẹ́ mi ni jọ́ọ̀kìlà ni hmm? mo ṣiṣẹ́ rí. Ah, mi ò látijọ́ mo ti mọ̀ ọ́ mi ò mọṣẹ́ kankan mọ́ ò ṣiṣẹ́ rí. mi ò ṣiṣẹ́ rí bó ṣe ń wò mí yọmọ mi hmm. ọ̀rẹ́ mi kan ló ń bọ́ mi bàbá ṣe yìí èkó ló ń gbé èmi máa ṣeré èkó èkó ò lágbára èkó dáa tí n bá ti ń sọ̀rọ̀ mo mọ̀ pé wàá máa understand bàbá ò kàwé but mo manage láti bá jẹ́ friend mo ti fẹ́ sọ̀rọ̀ yes ó ní brain torí pé ó ní brain ni mo ṣe ṣe associate ra mi mọ̀ ohun tí mo fẹ́ sọ fún wọn bẹ̀ ni pé àìmọye àwọn ọmọ wa làwọn kan máa wá láti Oman láti Cairo láti eh, eh, eh, ẹ kí wọ́n ti pè Libya because àwọn kan ti kó ọmọ lọ gbogbo ibi tí mo kà yìí tó ń lọ yọ kidney wọn by style mm-hmm. tí wọ́n dẹ̀ tún èyí tó wọ́n bá yọ kidney ẹ̀ wọ́n á mú un lọ sí á máa lọ sọmọ ọ̀dọ̀ wọ́n á gba fóònù lọ́wọ́ ẹ̀ kò ní ní asset láti bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ àfẹ̀ẹ̀kan lóṣù ó dẹ̀ ní time tó máa fún fóònù tó máa bá wọn sọ̀rọ̀ wọ́n á tún gbà padà mm-hmm. ibi tó kò lè bọ́ ọ̀tá bíi wọ́n máa bí ìgbà téèyàn fi yàn sínú cage slave la lè pè slavery mm-hmm ṣé wọn náà ń gbọ́. ṣé ní tó bá wá jẹ́ yẹn lo ní lọ́kàn tó fẹ́ lọ ṣe fún ọmọ yìí ṣó lè ṣe pé oògùn nǹkan tó lọ pé kó má dà fún ẹ but tó o bá níyẹn lọ́kàn á yẹ á dà fún ẹ because ó ń déwájú ó ń dájú ó ń dẹ́yìn ó ń daṣọ ìyẹn bí yẹn ṣe jẹ́ nìyẹn um, àwa wò èkó ni ẹ mọ ìsọ pé òun fẹ́ mú ẹ lọ kò sọ pé òun fẹ́ mú ẹ lọ ìlú bòmíì hmm. tó bá wá dẹ́kọ̀ọ́ tó dẹ́kọ̀ọ́ tó lọ mú kankan wá tó lóun fẹ́ gba passport fún ẹ ẹ fẹ́ fọgbọ́n travel àbọ̀rọ̀ di ọ̀rọ̀ plane tí o bá jẹ́wọ́ kó pe bàbá yẹn àbí kó pe mi kò ń dà fún bàbá yẹn ah mistake sorry sorry ìyá ẹ ló yẹ kí n ṣépè fún bọ́tà àdùkẹ́ òṣè mi. ẹ ṣé mi ṣe ọ ni. ẹmi ìtara ọmọ ló mú mi ó máa da fún gbogbo wa sọ nípa bẹ́ẹ̀ gún ọ̀sán kò tẹ̀lé lẹ́kọ̀ọ́. go captain ṣé o wá fọwọ́ sí i pé kó máa tẹ̀lé lọ Èkó ni báyìí. kó máa bá lẹ́kọ̀ọ́. kó máa lọ ṣé wọ́n lè ṣèwé ah. tó bá ti lè ṣèwé fún bàbá ẹ̀ máa dúró àti garanto ṣó ti yẹ bọ́ tó bá jẹ́ ọ̀ma àbí ẹ̀hàn ti bí ẹ̀ ló mú lọ mi ò garanti o mi ò dẹ̀ lè lọ ẹ̀wọ̀n. Ah, ṣé wọ́n fẹ́ lo èkó ló dáadáa o. kò sí rírò ń bẹ mo sọ yẹ kí bàbá ṣe ti tún èkó ṣe. welcome to my little abode joko <laughs> kò kẹ́ ṣé wọ́n nìkan ló ń gbé ogbonú lé ìyá àbí ìwà àtọ́kọ ẹ̀. mélòó ni ilé mi maybe just um, two nígbà yìí. ìwọ nìkan. àti pé kí ló ní ìgbà ọkọ ṣé mo sọ̀rọ̀ ọkọ fún ẹ àbórí dárúkọ ọkùnrin kankan àbọ́mọ kankan àti ṣé ń sọ̀rọ̀ láfẹ́ jókòó ẹ̀dà eré mi nìkan ni mo wà náà. oyin gbọ́dọ̀ ti dà fún ẹ. Ah, ah, mo fọ́ ni. Ah, olóríire ló ń pè yìí o. chief chief chief chief mo ga mo rí kọ́ọ̀lì yìí mo rán ńlá in fact ẹ̀yin hey, the last person tẹ wá ẹ ti dé oh my god that's interesting that's awesome ẹ̀hẹ́ ẹ̀gbọ́n ó sì nǹkan kan tí mò ń ṣe ó sì nǹkan kan tí. Oh máa yọjú sí yín pápá pápá pápá ẹrú ẹjọ rẹ mọ kan tó bá ti di bí ọwọ́ alẹ́ máa ti rí láti rà because èmi náà ṣe ń gbé láti rí kan hmm. actually mo ní surprise kan fún yín <laughs> ah, ọ̀rẹ́ mi kan nínú ọjọ́ ọmọ oko kan tí mo ṣe mú dé látòkò <laughs> látàbúlé wa màmí tẹ màmí tẹ àjọmọ̀ àwọn náà ni ẹ máa ẹ fara balẹ̀ ara yín tẹ bá ti gbọ́ ọ̀rẹ́ nìkan òwe ara yín máa ṣe pàpàpàpà ẹ fara balẹ̀ no problem no problem all right cheers ciao. ẹ ẹ tọmọ kí wàá nìyẹn tẹ́lẹ̀ ah. kí nìyẹn ṣòkè ṣe ọmọ òkú wàhálà ìmọ̀ àjọ ẹ lójú. ọ̀rẹ́ mi mo fẹ́ ojú yẹn gangan ni mo fẹ́ kó jọ mi kò yẹ ṣùgbọ́n máa wọrí ìbọn náà ó ṣẹ̀ṣẹ̀ ṣé kò ṣẹ̀ ni wọ́n relax àwọn eléyìí á máa gbé ẹja yé fọ́rìn ẹ máa gbé ẹja yé tó jẹrí láyé. owó kì í ṣayé nìkan lè wá jẹ lẹ́kọ̀ọ́ ìbínú fẹ́ ní gbogbo nǹkan tó ní yìí. ọ̀rẹ́ mi yẹn kéré ṣọ́sígbọ́ láìpẹ́ láì jìnnà ibi tó ju bíbà yìí lọ ah, ibi bàì kéré ibi tó ju bíbà yìí lọ ìwọ náà máa yẹn ìgbẹ́ bóyá máa bọ̀ jẹ́ ká fẹ́ ṣe lọ tó bá fẹ́ ṣe lọ tán tó bá ti di bíi yọwọ́ seven yìí. Alaji alaji, sípà àmà fẹ́ bàtìkì. aláàjì aláàjì ọ̀gá mo rí yín mo rówó mo rí ah mo over miss yín gan mo miss ẹ. ẹ miss mi jàre ẹ miss mi ẹ tẹ bá ti rí pọ́ bẹ́ẹ̀ wà lẹ́lẹ̀ máa ń wá mi ẹ miss mi. ẹgbẹ́ mi kọ́ wọ́n fi ṣe mí ni. ẹ wọ́n fi ṣe yín mi. wọ́n fi <laughs> ẹ ṣáà take it easy ẹ farabalẹ̀ ó ga handbag báwo ni ṣó wà. <laughs> ah oh girl ẹ ṣe wàá you do without this um, handbag yín gbogbo ìgbà <laughs> oh, no problem tẹ bá ti wà okay ti wà okay. oyin dàmọ́lá ní sùúrù jẹ́ aṣọ tiwa náà jẹ́ aṣọ tiwa náà ṣorí látìgbà tẹ́ ẹ ti bọ́ lẹ́nu mọ́tò ni mo ti ń notice ẹ pẹ̀lú o tí mo sọ fún ẹ pé ó tó báyìí. ẹ̀dùn jealous o ẹ̀ má máa jowú o kí ló ṣẹlẹ̀ mo ní ẹyin mo kọ́kọ́ mo ní mo miss yín o ah, mo dẹ̀ tún gbọ́ pé ó máa o gbọ́dọ̀ bá mi wíṣọ ti gbàgbá yé gbà Àbújá yẹn ni bó o ṣe ṣe kinní yẹn <laughs> ó ti yẹ. of course ẹ̀yin náà mọ̀ náà gúdúgúdú ni mí mo fìgbà kankan túra lẹ̀ so ṣẹ́rí nǹkan wà ńlẹ̀ fún yín gan rẹpẹtẹ ẹ ṣe calm down ẹ calm down ẹ̀yin náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ lórí owó ni tí ti bíbá yìí bá ti wà ńlẹ̀ ìyẹn ṣe mọ̀ pé half lẹ̀ ìṣèdè ẹ má ẹ ẹ lè máa pọn mímí sí àf ẹ máa pọn mímí kún tó máa kún báyìí tó máa kún àkúnwọ́ sílẹ̀ ni ṣó yé yín ẹ bẹ́ẹ̀ ni so lọ́tẹ̀ yìí ẹja ńlá ó ti wà ńlẹ̀ ẹja tútù ẹ̀jẹ̀ tútù tí wọ́n ti touch untapped yeah mo miss ẹ mo ṣì ń bọ̀ lọ́dọ̀ yín mo ṣì ń bọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí mo miss yín pa ṣe é lè tí mo rí yín ọkàn mi tiẹ̀ balẹ̀ mo mọ̀ wípé ṣakaṣaka yín ó máa ń kún ni. ṣé o ṣe ìrántí yín náà dáńgbà lára lábùjá alájà bẹ́ẹ̀ gbàgbé olóyè tó dẹ̀ mọ ìsọfún ẹ pé ó tó yìí ẹrù tá a mú wá ó tó yìí. Hmm. báwo lè ṣe yín ó ti yé mi. ọ̀rẹ́ ọ̀dẹ̀ yé mi mọ́. ẹ ó ti yé mi eh, ah. ọ̀rẹ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni ò jẹ́ kán gẹ̀ tara wọn mọ́ hmm. Hmm, ah, ó ti yé mi. Eh, anyway ó tó bẹ́ẹ̀ lóòótọ́ torí kò sẹ́ni tó máa rí àǹtí tó jókòó yìí náà tí ara ò ní máa gbọ́. akẹ́rẹ̀ da fún ẹ̀wọ̀ ọmọ ẹ̀ ó <laughs> ti understand mi jù. Hmm. alájí ni àtọmọ àní ká máa ṣe bọ́ńbà tó bọ̀ǹbà bí mo ń wò lọ́kọ̀ ní ara mi ò ọ̀rẹ́ mi ó nǹkan tó ṣẹlẹ̀ ó láwọn fẹ́ẹ́ rí ẹ níta èmi ní nǹkan tó wà important mo fẹ́ discuss pẹ̀lú alájí bóyá kẹ́yìn lè sọ sí yín ta kémi ilé ìráyè sáré discuss. ìkùn tí ẹ̀ wá lè tó yẹn òun mo jẹ́ ká rí ra just one second. dìde dìde dìde má jẹ́ o pẹ́ já lọ já lọ ó mọ mi olóòmọ yàn já lọ já lọ já já já lọ orí mi olóòrè èèyàn ah, má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. ó wà ókè ó wà ókè ọmọ tó so alájì bá yín sọ lọ máa take care easy public place kò sí nǹkan tó máa gbàlájì lọ́wọ́ ẹ̀ kọ́ tẹ̀ jókòó oh, jókòó kí ló ṣẹlẹ̀ gan-an wa náà kò nípasẹ̀ wa náà kò ló ṣe mọ̀ ọ́. tó dùn àwa wà tí ó bínú pé mo pẹ́. Ah! àṣepọ̀ tó yìí lẹ́lẹ́dàá máa sùn sórí eré tó máa bá mi ṣe lálẹ́ yìí jẹ́ kó ní kí n nú o jẹ́ kó ní kí n nú o kí ni. no kì í ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ó rí bákan bákan because mi ò ṣe irú nǹkan báyìí rí. dá padà first time tí máa ṣerú nǹkan báyìí nìyẹn. first time wo tó o bá tọ̀tọ̀ rí mi lẹ́ẹ̀kan lásán tọ́ nìyẹn one million tó o bá tún wá lọ tọ̀tọ̀ rí mi lẹ́ẹ̀mejì á jẹ́ tọ̀tọ̀ two million nìyẹn tó o bá tún wá lọ tọ̀tọ̀ rí mi lẹ́ẹ̀mẹ́ta tọ̀tọ̀tọ̀ three million gbogbo àwọn fámìlì yìí gan á jèrè lára ẹ wà á gbádùn ọmọ ló dùn tó ìwọ náà wọ̀ náà wọ̀ ìgbé o ah, wà kò tiẹ̀ yé bó ṣe ń ṣe mí wá. no no no no no ẹ ní sùúrù náà. kí ni. ẹ mọ̀ pé báyìí ti freshen up sí i kò sí nǹkan tó bá tèmi náà bá wọlé tí n bá freshen up so that everything na le plumb together. ṣé kò jù yẹn lọ. bẹ́ẹ̀ni. ó yá kíákíá má jẹ́ òpẹ́ má jẹ́ ah, òpẹ́ má jẹ́ òpẹ́ má jẹ́ òpẹ́ má jẹ́ ah, òpẹ́ má jẹ́ òpẹ́ àmì ń gbọ̀n ìṣe àǹjẹ́ bá ní ká yẹ eré ìjọba lọ́wọ́ máa kó pẹ́ jọ. Ah! ṣe kíákíá ṣe kíákíá wá bẹ̀rẹ̀ yìí. agbára kí n fòkòtò àgbàrá kí n fokòtò àgbàrá kí n fokòtò ìwọ àwa mo pẹlẹ́dàá rẹ lónìí gbogbo eré tí ń bẹ lára rẹ kó máa jẹ́ tèmi Charles mọ́ni láti èní lọ. iná mú ọ. bébì mi. ó dẹ̀ ṣáájú mi ràn wá lóògbé mi jẹ́ kí n gbẹ̀gbẹ̀ mi wá. ló ń gbọ́. yes oògùn yẹn ti rùn sí mi kò ṣiṣẹ́ mo dẹ̀ ní tíìzì nǹkan kan ṣe láti jọ́ sí Charles ti bá mi lọ́gbọ̀ọ́ṣepọ̀ ayé àtìgbà yẹn ló ti ń ṣe mí bákan bákan. bó ṣe ń ṣe mí yìí dábàá ni pé bóyá kí n pe dáàdì mi ah! wọ́n lè lọ rí nǹkan tó ṣe mí. a ní ìlú ìlú wọn láti jẹ kàlùkù délé fún mi ṣe ti gbọ́ owó fíì pé àtìgbà tí wọ́n ti Charles ti ní nǹkan kan kan ó ti bẹ̀rẹ̀ sí ní máa fíwú abnormal báyìí. má jẹ́ kí n kú o. Ah, ọlọ́run ò ní jẹ́. àwọn ọ̀rẹ́ mi o. wọ́n kì yóò Charles, your phone is ringing now. Okay. Shall I bring it? Sábẹ́. Oh, let me save ẹ Show Ṣé ó bí o? Bá mu. A kú mọ̀ báyà àwọn olóṣò yín. Mo fóònù ni mo wà náà. Ó oh, dàgbà má dá lóhùn. Ẹ kí má dá eh, Ẹ pẹ̀lẹ́, ó wà lára yín. fẹ́ni yóò kí n gbọ́ràn ni. ọ̀wọ́ ìmàdé ń bí ti nọ́mbà mi ní kẹ́ kí ló fi wá gbọ́ rọ́bìṣì ṣé ẹ jà lásán tẹ rí dání Ah, no, no, no. Sure, you don't worry. Ah, right. No, no, no, no, no, no. I'm responsible for you. Ah. I'm here for you. Only with Amadi, my worry. Only with Amadi ilé ọ̀rọ̀ nísàwọ̀ ojú ọ̀sẹ̀ fọ́ọ̀rù yẹrẹyẹrẹ nísàwọ̀ ojú ọ̀sẹ̀ yìí kankara kàkà nísàwọ̀ yẹyẹ olókun ojú kankara kàkà kì í bíbí ejò méjì ń jà lókè wọ́n ṣẹlẹ̀ àwọn wélékè wélékè àdìbá fún àgbò girimọ̀yà ìjọsìn lọ́dẹ tẹ̀ kú nípa àgbò girimọ̀yà o wọ́n kú nípa ikú kan ò ní pa o agirisasa agirisasa ayé o ẹ má fògèdè pa àyè fògèdè pògún àyè kọrí odò kápá gbójó àkíkẹjà káfíńpá lù ẹnìkan kì í wúyẹ sùúrù kó pa àwọn àgbà sí i. ló ṣe kó sí. Ah! aṣọ òkú ọmọ yẹn mọ ah! ọmọ yẹn kiri ìlú owó ọjà wọn ti lu ọ̀rẹ́ rẹ̀ ah! wọn ti lu kádàrà rẹ̀ pàápàá jùlọ ó ṣe wáyé ọlẹ inú ẹ náà wọn ti lu. oyinla bàbá ó ṣe wáyé ìlú mọ wọn ti gbà o nítumọ̀ sí mi ní ìkọ̀dẹ́sọ̀ bọ́ọ̀tì mo ṣáà gbọ́ pé wọ́n ti lu ọ̀rẹ́ mi. wọ́n ti lu ọ̀rẹ́ rẹ̀ kò lè jẹ́ ìyàmọ́ láyé. ẹ wo bàbá ẹ mi ẹ mi ẹ má jẹ́ kó rẹ mi ah. ẹ má jẹ́ kó rẹ mi ẹ wo ẹ wo bàbá nítorí tí ọmọ ọmọbìnrin bẹ ṣe kò yá fún tọ́ ni ah. eléyìí tó fi wá sí èkó ní sìnkú tí ìjọsùn mélòó kan lọ mo dẹ̀ mọ ipa tí mo sàkó tó ti kọ́ tó gbà mí láyè láti mú wá síkò ó mọ ìgbà ọlọ́dọ́jọ́ mélòó sì tó ti máa sáré lò ah, ayé mi bàbá ẹ̀jẹ̀ gbà mí mi kalẹ̀ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó lọ rẹ mi ẹ má jẹ́ kó lu ẹjọ́ mo ti gbé lọ sí hospital hospital náà sọ fún mi pé agbára àwọn ò kò sí kọ̀kọ́ táwọn lè ṣe sí ó ní mo ṣe ní pé kí n máa gbé bọ̀ ń bì báyìí ẹ ṣàánú mi lọ́dọ̀ ọ̀lù sá. a gbìyànjú náà ni a ti bí àwọn ọdún mọ̀lẹ̀ lẹ́rẹ̀ wọ́n ní àkímọ́ alágẹ̀mọ́ lábẹ́wẹ́ àkímọ́ ọmọ lálẹ́ odò tabanika alágẹ̀mọ́ lábẹ́wẹ́ ayé àtẹwé abẹ́wẹ́ lọ tabanika mọ́ lálẹ́ odò àdòdò àṣọrọ ẹnìkan kì í mọ́ lọ́rọ̀ láàrin ìlú ọlọ́run ilé ìdúmọ́ ló jẹ́ káwọn ìyá fún wa ṣe. Ah, àmì o. a gbìyànjú àrùbọ̀ ni o ìlú ẹbọ nígbè ní àìlú ẹbọ kan kò gbèyàn. tọ́ ẹ̀yin àmì òṣòro mọ̀ bíyà agúnlẹ̀ lọ́bílẹ̀ ilẹ̀ lọ́bí agúnlẹ̀ agúnlẹ̀ agúnlẹ̀ agúnlẹ̀ agúnlẹ̀ agaragudu tí ì máa gbọ́ yé dáadáa olómẹ́ra ilé ayé gbé ọbẹ̀ báwo ni àmì òṣòro mọ̀ fẹ́ jẹun nínú ọdún ìbílẹ̀ ó ti di ṣíṣe gbọ́ bí àárọ̀ àti ọ̀dọ̀fin rẹ̀ ó ti bèrè dáadáa torí pé yàn kẹsẹ̀ gbọdọ̀ kó tó òtútù bàbá mo ti ronú sí dáadáa kí ló tún kù mọ́ ẹni tó bá wálé ayé tí ò lówó lọ́wọ́ bí ìgbà téèyàn sì wọ́n wáyé ni bàbá mo ti rò ó dáadáa nítorí pé kí ló kù lára mi mọ́ wọ́n ti sọ mí di kòròfò. gbọ́ akẹ́rẹ́ sọ̀rọ̀ ọmọ ogun sọ̀rọ̀ ọmọ sẹ́yìn ìjà òkèrè lọ́jà lọ́ọ̀ mórí délẹ̀ o ti wá sọ̀rọ̀ náà o ti ló ti sọ̀dẹ̀ jẹ́ ọ̀ ní bí pòròfò mọ́ láyé ẹ̀ èmi gbàgbọ́jú yẹ kí n rọ́jì gàjì galógun òkọ́ mọ̀nàmọ̀nà lẹ́yìn oṣù kan àgbàjẹ́ ò gàjì kò tí nẹ́nọ́gọ́ wọlé àìdára ká má kù síbi kan gbọ́ wọn mọ ìrìn àjò kékeré kan tó bá di ọjọ́rú èmi àti ẹ àjọ ìrìn àjò lọ́sọ̀dọ̀ àwọn ìyá mi oṣù ló fẹ́. ògòǹgò ni mí mo nípọn láyà bí ìran mo jẹ gàba lórí ẹlẹ́yẹ èmi odídẹrẹ́ ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ojú tẹ́lẹ̀ ojú tóko. bẹ́ẹ̀ni. àwo <laughs> rèé ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro tí ń kọlà fọmọ aláìgbọràn láì lábẹ. <laughs> ó ń bẹ òṣèkúṣẹyẹ tí ń dorí kodò láìpẹ́ jẹ olóhùn àrò tí ń ké yàn yàn.

olùkọ́rọ́bìtì àwọn de kọ́rọ́bìtì olùkọ́rọ́bìtì àwọn ọlọ́dẹ kọ́rọ́bìtì. olùkọ́rí àwọn agbẹ́ adébá fún agbẹ́ níbi gbé ń dárò olùkọ́rí àwọn àlùkò adébá fún àlùkò níbi gbé ń kọsùn olùkọ́rí àwọn lékèlékè adébá fún lékèlékè níbi gbé ń kẹfún ẹyẹ fífi apá mi ọ̀tún igbó bí fi níjẹ ẹyẹ fífi apá mi òsì igbó bí pa níjẹ èyí mọ̀ fún mọ̀ fún rìkìnì tó ti kọ̀lé ọ̀rùn bọ̀ wálé ayé ìgbà tari níjẹ mojú bẹ̀ yìí yá o. fágbèmí ọkùnrin gbòòlà bí iná jò láàrò èwo la tún rí gbọ́ o. ẹ ṣe wọn èyí yá ṣe bí ẹsẹ̀ báyìí ní síwájú agbẹ́ni ni ẹsẹ̀ méjèèjì á sì ti dàgbọ́ ọ̀nà kóríyà ọmọbìnrin tí mo wá tọrọ fìtílà láti ti wo òkú ayé ẹ ó ló tún padà wá bá mi ó lóun wá ọ̀la bó bá ìdí rẹ̀ tí mo fi mú un wá tó èyí ìyá wa. Ah, <laughs> bó bá ti gbà láàfún. bẹ́ẹ̀ni. fágbèmí. àwọn oúnjẹ. ṣó o ti tẹ ọmọ yìí nínú dáadáa hmm. torí àìrí kápá àrímọ́ o àìgbọ́ kápá àgbọ́mọ́ o èyàn ò sì ní tẹsẹ̀ bọ odò báyìí kó tún máa kígbe òtútù. ó ṣe wọ. mo ti tẹnu atẹmẹlẹmẹlẹ má ṣe àtẹbí ẹni tẹyẹ ẹsẹ̀ tá a fi tẹbí lónìí èṣù onígbà lọ́wọ́ wa àwíṣe àfọ̀gbohùn ẹ bó bá rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn ún ó ti dolówó ó ti dọlọ́lá ó ti dọlọ́lá ó ti doníre gbogbo látìgbà tó o ti dénú ẹgbẹ́ tiwa ẹ̀ ṣùgbọ́n o sórí gbogbo ọkùnrin tí ń bá ń bá ọ lájọṣepọ̀ pátápátá gbogbo tí wọ́n fi ṣe oríire tí wọ́n fi ṣọlà láyé àwa là á mọ̀ gbà ń bì bàbá sì ti ń gbà ń bì báyìí lówó tí ọmọ pọ̀ sí kò jù bẹ́ẹ̀ lọ o wá gbọ́ o gbogbo ọkùnrin tó bá ti ń fẹ́ ọdún márùn-ún márùn-ún náà máa máa lò tó máa fi máa kú. bẹ́ẹ̀ni. Hmm? ṣé tí n bá fẹ́ márì nǹkan. àtọkọ àtàlè ọdún márùn-ún ni wọ́n máa lò torí pé ẹ̀rìn ètùtù ni wọ́n jẹ́ fáwa ń bì. bẹ́ẹ̀ni. ṣọ́tí ọlọ́run. ẹsẹ̀ ní síwájú agbọ́n ni ẹsẹ̀ méjèèjì àṣìṣe jàjọ̀ nàgúròyà ó ti gbọ́ àbí mo fara mọ́. ó ti tán ọyá máa bọ̀ wá kúnlẹ̀ síbí. ayo tọ́ ajé olókun ògúngún nísọ̀ anamọ́nà yìí anàgbàlagbà sáfìlàfìlà mo pè ọ́. jọ́ nítorí ọlọ́run kí lè tà lọ sọ́dọ̀ mọ́mí bó ṣe sọ pé máa lọ ní wíkẹ́ndì mọ́ tí mo dẹ̀ ti lọ ṣọ́ọ̀pù torí ti sí wọn Eh? mo ti wò pé ìyàtọ̀ máa wà nù pàlejò wá wọn wá àti pé ìyàwó ọmọ wá wọn wá eh, kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ wá disappoint mi kò dáa o kò dáa o Kọ́lá. nǹkan tí mo kàn ṣáà ní pé mo mọ̀ pé mi ò dìísẹ́ òkú tó. Ah, ah. ilé ètò park. Awa. yes. get out of my car. you mean I should just get. Awa, get out of my car kí ló ṣe. don't don't don't don't don't see anything get out of my car. no me, you understand ẹ bọ Kọ́lá mo fẹ́ kó mọ̀ pé mi ò deserve gbogbo nǹkan. kí ló fẹ́ ṣe ṣé o fẹ́ máa fi mí lẹ̀ lọ ni níbo ló ń lọ. Ah! ní sùúrù ní sùúrù ó ah, get out of my car. no ní sùúrù mi sọ pé mi ò jọ kí ni mo ṣe fún ẹ wá ṣàníkan tí mo ṣe fún ẹ. má bàa mi sọ anything. no ní sùúrù mo fẹ́ gbé fún mi ṣubú ni. Ah, ṣẹlẹ̀ ń sìn. àwa ní ilé ayé àti nílé ayé ẹ títí o máa fi kú nílé ayé àti nílé ayé ẹ má tù ẹ́fà tó wàá fẹ́ kí wọ́n gbé ẹ sí má tù ẹ́fà pé nọ́mbà mi mọ́ ìwọ lórí burúkú ọmọ yìí mi ò kọ́ bó ṣe rí rè. kí ni mo ṣe fún. kọ́ni burúkú kó wájú mọ́tò ní kó ṣe. Eh, mo ṣe fún ẹ ẹ eh, eh, kọ́lá mi ò ti sáà kọ́ bó ṣe. Kọ́lá ó rò bí o lè escape ẹ àbí màá jẹ́ kó yé ẹ pé aago tèmi kínní ló máa di ẹ̀dìyẹ ẹgbẹ̀yìn. kí ló tó kò ṣe ọ̀tọ̀ nìkan tí mo pè ọmọ kan ló sàn dí call me back I love you sí mi. Ah. mo lérò pé owó ti wọlé. Ah. ó jẹ́ kó wà kọ́ṣe sí ọ̀rọ̀ bóyá máa ń ṣe tọ́lọ́mtọ́lọ́m yẹn. honestly òun kò lè ṣẹlẹ̀. organic wọ tó dúdú yẹ. báwo ló ṣe mọ̀ nǹkan tí mo rò. lanu mo mọ spec ẹ. ẹ mo bọ. wà á bí kí ló máa ń ṣe ẹ gangan náà ah ojú ṣàmọ nǹkan tó jóná ṣáwọn ọmọ ilé ìjẹ lẹ́bù ẹ̀ ni wọ́n jẹ́ sàwáwù ẹ̀. kí ló fi yàtọ̀ sí mi torí pé wọ́n ní mọ́tò èmi ò ní. máa ga rẹ̀. sista sista ẹ ra o yeah, um, Daniel lórúkọ mi. ok Daniel. How are you? Fine. <laughs> Babe, bóyá now. <laughs> Sorry. Ni wá rẹ̀yìn àti <laughs> ọmọbìnrin ló rẹwà báyìí. Mo ṣì wọ̀nyìn àti sista. Ah. Mi mo bóyá èlé fún mi ní. Hello young boy. Points of correction ma, I'm not a boy. I'm almost forty ma. You're not a boy. You're almost forty. Uh, yes. As far as I'm concerned, age is nothing but number. Hmm? kan ìsọ. ẹ ẹ ẹ ẹ ẹ dúró bẹ́ẹ̀. Ah. jọ́sí ọlọ́run kí ni ìwúlò éèjì ẹ tí ò ṣó lára ẹ. ó ti tó jàre. àwọn young young boys tí ò tó ẹ ọmọ kan tó ń gbé kiri jọ má waste time ọ̀rẹ́ mi wọlé má táwọn tó bá tẹ̀ máa bá téèyàn kan bá tẹ̀ máa dìlé wa kò ṣe irú àwọn ọ̀pọ̀lọ́ tí ò ní kí ni kò máa ṣẹ́gìrì sí ọ̀rọ̀ rà dá mi lóhùn kò jẹ́ ká lọ. mo ti gbọ́ nìṣónú mọ́tò mò ń bọ̀ wo padà lóhùn sí ẹ o mo ń gbọ́ ẹ̀jà rẹ. bẹ̀rẹ̀ tí wọ́n kọ́ ìjà rẹ̀ náà mo ní bá ilé Oh, there needs to look closer now. ṣe eh, oh, oh, ó oh, oh, yẹ oh you want to know me let me give you my number. fún mi tiẹ̀ tí mo bàjẹ́ ẹ̀jẹ̀ kí n bá fún ọ̀rẹ́ rẹ̀. sáré yá mi nọ́ọ̀bẹ̀ kí n fi gbaná kí n fi wà nọ́ọ̀bà yá mi fóònù. wèrè ò ní fóònù dá mi password ẹ. three three six four. oh lord. okay. anyway you can type it. okay. zero eight one three four nine two four six seven eight. Thanks, thanks. What's the name, ma? Your Awa. Awa. All right, thanks. Hello? Daniel. <laughs> Báwo ni show wá pa? Èyà. uh ẹ eh, ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yín máa gbà bákan bákan eh, ṣebí tẹ bá ti rí nǹkan tẹ́ ń wá tán ń sìn kò ní téèkì yín lẹ́ni time láti disappear ọkọ eh, lè máa sọ pé wọ́n yàtọ̀ bọ̀ ọkùnrin náà ló lọkùnrin máa máa jẹ́ ok ok right. <laughs> wow ó ti fọ́nì jù ẹ̀ẹ́ ẹ̀ẹ́. ẹ àǹtí mi. ok. dẹ̀rẹ̀ kẹ́tẹ́kẹ́ ọ̀rẹ́. ṣé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. ok èmi náà nífẹ̀ẹ́ o ṣebí nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. ó ah, mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ti dẹ́gbẹ̀ẹ́ mi máa padà ṣùgbọ́n ah, kò ní náà ṣe. Cheers. <laughs> Babe, what's up? Wọ́n. What's up? Hey. ló ṣe ẹlẹ́? Ọwọ́ ilẹ̀ kì í ti bèrè pé alpha. Ah, kí ló dé? Ta ló ń bá sọ̀rọ̀? Ta ló ń ṣe I love you sí? Oh, oh. Ah, Daniel now. Oh, sorry, What's ti bẹ̀rẹ̀. What's it, baby? ọkàn by ta meet last time ta was sí area bíbá. small boy. Eh, small boy small boy báwo ìyẹn jọ small boy lójú ẹ. Ah, big man. Eh, mo ti gbọ́. Wọ́n ló mọ̀. Ó lọ sọ I love you.

ṣó ti tọ́ yín báyìí wẹ́ ọlọ́run fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pé wàdà sista Mary sista Ṣọlá Mercy ẹlẹgbẹ́ra kun yẹn. èèyàn ẹ pẹ̀lẹ́ sà ọlọ́run kò yín yọ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ màdàmú. ẹ pẹ̀lẹ́ màdàmú. ẹ pẹ̀lẹ́ madam. ẹ pẹ̀lẹ́ ọ̀gá ẹ pẹ̀lẹ́ ọ̀gá ẹ pẹ̀lẹ́. Mr. Daniel ẹ bọ́lẹ̀ ni kí lẹ tún ronú fún kí lẹ wá ń sunkún fún ẹ nídẹ̀ẹ́ ẹ bọ́lẹ̀ ẹ má ronú ẹ má fi ronú ṣera yín lè ṣe ẹ tẹ́ kẹ́ máa kẹ́ máa gbájú lẹ̀ ń ronú lẹ̀ ń sunkún kí lẹ̀ sunkún fún. kí lẹ wá ń rò tó tó bẹ́ẹ̀ yẹn. bíbélì sọ fún wa pé ipò kíkù tá a bá wà ká máa dúpẹ́ ẹ máa dúpẹ́. kò sọ bẹ́ẹ̀ ni èwo ni ò tó ròyìn náà rọ̀ mọ́. ṣé tí mọ́mì ọlọ́run ọba wọ́n fi kú bo mọ́mì yín láṣìírí ni tí mọ́mì yín ò bá kú tó bá yín pọ́ lọ ya wèrè ni ẹ̀yin wà lára àwọn tó máa gbé wọn kiri ni ọlọ́run ló fún wa ọlọ́run ló gbà wọ́n ẹ mọ̀ wàá fìyẹn ronú ọba dídára lọ́lọ́run àrà tó bá wọn ọlọ́run ló ń fi wá dá àdúrà gbogbo wa ni wípé ara ire ni kò fi wá dá ẹ má ronú ìrònú ò da nǹkan ó bà nǹkan jẹ́ yìí ẹ máa kọrin ọpẹ́ so kò gba ìrònú at all àfi kẹ́ máa dúpẹ́ ẹ kẹ́ máa yìn ni kẹ́ máa kọrin ọpẹ́ yìn yìn yìn yìn Olúwa o táyé pé bí ohun tó ṣẹlẹ̀ sí yín ṣe ṣẹlẹ̀ ẹ rí wòsàn ṣé ẹ máa sunkún ọpẹ́ ló yẹ kẹ́ máa dù ìrònú ò da nǹkan ó máa bà nǹkan jẹ́ ni ọpẹ́ yẹ ọ́ o bàbá ọpẹ́ yẹ ọ́ o ọmọ elédùmarè aṣọre kárí ayé ejò ó ṣoore fọba ó tún ṣe tìjòyè lọ́tọ̀ kò má gbàgbé mi ọmọ rẹ̀.